kàsán fún mi láyọ̀. ẹ kàsán ọmọ mi. kàsán ọmọ dáadáa ṣé àlàáfíà ni. bẹ́ẹ̀ ni. orin wo ló fẹ́ kọ fún wa lénìí. ìṣẹ́yà ìṣẹ́yà ọmọ ògo ìṣẹ́yà elédùmarè iṣẹ́ màá yá o. ìṣẹ́yà ìṣẹ́yà. O ọmọ ogo ìṣẹ̀yà elédùmarè iṣẹ́ máa yá o ìṣẹ̀yà ìṣẹ̀yà ọmọ ogo ìṣẹ̀yà elédùmarè iṣẹ́ máa yá e ìṣẹ̀yà. ò ṣe fún ara ẹ ní àtẹ́wọ́ mà yá o ó dá nígbà yẹn ṣé o lè ka òǹkà yorùbá láti ọ̀kan dé ogún. ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ọ̀kànlá èjìlá ẹ̀tàlá ẹ̀rìnlá àrúndínlógún. èjì. èjìdínlógún ọ̀kàndínlógún ogún. pàtẹ́wọ́ fún ọmọ yìí o àwọn ilé gba ó ti lè ka láti ọ̀kan sí ogún kù ṣẹ́ fún mi láyọ̀ nígbà náà ó wá ka alifábẹ́ẹ̀tì Yorùbá fún wa. Tẹ́wọ́ fún ara rẹ. Àwọn èyí mà ti ń mọ èdè Yorùbá díẹ̀ díẹ̀. Ka rán ẹ̀ṣọ́ irun tó ní yìí. Ọ̀kan, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ọ̀kànlá èjìlá ẹ̀tàlá ẹ̀rìnlá àrùndínlógún. ẹ̀rìndínlógún. Mhm. ẹ̀rìndínlógún. Mhm. ẹ̀tàdínlógún. Mhm. èjìdínlógún. ọ̀kàndínlógún. ogún pé. Back there was one more you. Oh mo, oh God! oh God! oh go, oh mo, oh go. Thank, Thank you, you for, for watching this. See again next time. Bye.